Hmm. ṣe ni kò bánú sọ ọ mọ bẹ èèyàn sọ bánú sọ má bẹ èèyàn sọ mo rántí orin kan tí mo kọ púpọ̀ ọdún sẹ́yìn ó fẹ́ ó ti lé lọ́dún mẹ́wàá bíi mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn gbogbo ohun tó ṣẹlẹ̀ láyé lọ́lọ́run mọ̀ sí o kádàrá oníkálukú àtọ̀run ló ti yàn án obìnrin láyé ìrònú àtẹkù kó má lè dá nǹkan. Eh ọ̀rẹ́ bánú sọ máma bẹ́nìyàn sọ o eh, ṣé ni kò bánú sọ mọ́ bẹ́ẹ̀yàn sọ o wọ́n sì promise ẹ lásán ni wọ́n pè láti lo òyìnbó pé máa ṣe nǹkan báyìí fún ọ wọn tí ì ṣe ó tiẹ̀ tí ra láàtì ìyá alágbájá <laughs> àdúgbòdà tó wà ní London ó ti ní kí n lọ price ilẹ̀ sílẹ̀ ó ní kí n lọ gba ṣọ́ọ̀bù ṣọ́ọ̀kì ń jábí mẹ́rin papọ̀ ọ̀nà mọ́jọ́ ọ̀nà ọdí ọmọ ni ẹni kò bánú sọ má bẹ́ẹ̀yàn sọ. So ṣé ìwọ ò tiẹ̀ nínú tán máa ń gbé ọ̀rọ̀ sí ni jẹ́ kí n sọ tí ń jẹ́ èèyàn fún ọ àwọn kan wà àwọn ẹ̀ ń ṣàjẹwọ́n ẹ̀ ń ṣoṣo bẹ́ẹ̀ ni kì í ṣe pé ní nǹkan kan àmọ́ etí wọn tọ́lọ̀ ń dá mọ́ wọn kì í gbọ́ rẹ̀ ọlọ́run naturally tán bá pọ́n kàn pé tí gbọ́ lásán ó ti yẹ dànù bẹ́ẹ̀ mo sọ fún ọ yóò kíyè sára bá inú ẹ sọmọ bẹ́ẹ̀ èèyàn sọmọ ọkọ tiẹ̀ ń dùn ún nú ni bàbá lọ bí iṣẹ́ tán lọ́wọ́ pé ìyá Samuel ìyá Samuel ẹ̀ wá ẹ̀rin gíní yìí ọkọ mi ló bá mi rà bọ̀ mi ṣẹ́ lánàá lọ́wọ́ ó bá àwọn ọmọ ẹ̀ náà rà bọ̀ yàtọ̀ sówó tí mo fi ń ṣe business ó tún fi ní three hundred thousand kí n kàn fi ṣe pocket money ṣé ọkọ tiẹ̀ ń fún ní nǹkan tọkọ tiẹ̀ ń fún ọ bánú sọ má béèyàn sọ ọ wọn ti ti so ẹni bàtà à máa ń dọwọ́ ọ̀bọ jẹ ni ibo ló ti korú tiẹ̀ yìí wá ya wàhálà àwádìlẹ̀ tán ò jẹ́ kí wòlíì ò gbádùn ò jẹ́ káfá ò gbádùn ìwọ ló ń ṣe ra rẹ̀ ìwọ ni ah ìwọ ló fẹ́ bí ara ẹ síta náà ìwọ mò ń bá sọ̀rọ̀ ìwọ mọ́ mi bọ̀dá yẹn ìwọ mò ń bá sọ̀rọ̀ sista ìwọ mò ń bá wí o bá inú ẹ sọ má bẹ èèyàn sọ àtàbàtú mo wí tèmi lórí ètò tò ní o bánú sọ má bẹ èèyàn sọ gbogbo ohun tó bá ń ṣe ọkọ lọ́wọ́ máa rò fáyé bá ẹlẹ́dàá ẹ sọ̀rọ̀ bọ́lá ń sọ̀rọ̀ lórí ibùsùn ẹ yẹn yẹn ń wà mọ́ ìmọ̀ràn ẹ̀rọ òun wá káàkiri àbó fẹ́ ṣe ṣó ṣó tó wá ṣe ibi tó gbé ẹdín náà rèé ní gbogbo ohun tó fetí gbọ́ sóti wá padà débẹ̀ sóti wá padà bọ́ sí i wọ́n ló ń ṣera ẹ jáde kò jẹ́ kí wòlíì ò sinmi jẹ́ ká àfọwọ́ sinmi wọ́n ló ń ṣera ẹ bá inú sọ mọ́ bẹ́yàn ọ̀rọ̀ ti dùn ẹ́ ok <laughs> má bínú má bínú má bínú ẹ wọn náà fi ṣoṣù kó fi para nà mú mí nìkan tí mo sí mo serious o gbanúso hmm? má bẹ̀yàn sọ kò jù bẹ́ẹ̀ lọ. lórí ètò ètò ní Ọláyínká bá a sọ orúkọ atọ́kùn ètò bàbá ètò tí máa ń wáyé lójú amóhùnmáwòrán Orísun lọ́sọ̀ọ̀sẹ̀ yìí àlejò tí mo gbé wá bàbá alágbádá ẹ̀kan tí wọ́n jó wọlé lẹ́ẹ̀kan yẹn ọlọ́ọ̀bá mi gbọ́ olórin ni wọ́n <laughs> àwọn eléyìí ń kọyá tì lórin bí wọ́n ti rìnrìn àjò ayé wọn gangan gbogbo ẹ̀ lẹ́ máa mọ̀ ẹ máa kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lórí ètò tòní orúkọ wọn gangan ni Oyèwọlé Tóyìn tí orúkọ ìtàgé wọn jẹ́ Tóyìn Oyès ẹ máa káàbọ̀ sórí ètò bàbá ètò ṣe dáadáa la ah, ah. ojú ìgúnrégé ṣé ẹ rí ẹ kọ́kọ́ pàtẹ́wọ́ fúnra yín náà pẹ̀lú agbádá tí mò ń wé ẹ pàtẹ́wọ́ yìí dáadáa ah, ọmọ Yorùbá àtàtà ní ẹ jẹ́ kán mọ̀ pé olórin ni mo gbọ́ wá sórí ètò ẹ kàn fi orin ọpẹ́ kan ẹ kàn bá ń kọ orin ọpẹ́ kan fọlọ́hún. kí ni bá fi sọ́rẹ́ rẹ̀ wọ́n ọba mímọ́ hmm. kí ni bá fi sọ́rẹ́ rẹ̀ ò Elédùmarè eh. ọba tó ṣeun bàbàrà láyé mi mo dúpẹ́ eh. kí ni bá fi sọ́rẹ́ rẹ̀ wọ́n ọba ògo. ẹjọ́ lọ lẹ́ẹ̀kan sọ́ni ẹ já wọdún márùn síbi tá a wà ẹ ti bá àwọn olórin ṣe àwọn ọ̀rẹ́ yín àtàyìn tẹ́lẹ̀ gbọ̀dọ̀ wọn kọjá bolówì tẹ kẹ ẹ ti dé tẹ ẹ ti dé báyìí. èmi náà fẹ́ kí àwọn èèyàn kan ti dìde lẹ́yìn nù mo jẹun kán máa dìde torí èmi náà ń gbìyànjú láti máa ràn wọ́n lọ́wọ́ láti máa tírèènì wọn mo pa àwọn èèyàn náà máa dìde because tí wọ́n bá ń ṣe nǹkan tí àwọn èèyàn ò dìde lẹ́yìn ẹ̀ òun ṣe nǹkan tó dáa mo jẹun pátá àbàtúbà àwọn tó ti dìde lẹ́yìn ẹ̀ kò ń ṣèmi nìkan káwọn èèyàn dìde lẹ́yìn tèmi náà làdúrà tèmi náà kémi náà kọ́kàn mi náà ti balẹ̀ kémi náà lè máa ran àwọn ọ̀lọ́pọ̀ ọlọ́pọ̀ ènìyàn lọ́rùn lọ́wọ́ àwọn upcoming artists kémi náà lè máa ràn wọ́n lọ́wọ́ ibi tí mo gbàdúrà kí n wà ní. ní ọdún márùn síbí kò ti fẹ̀ jù báyìí lọ ṣẹṣẹ mi wà dẹ́ ń ṣe yàtọ̀ sí à ń kọrin tó dẹ́ ah. lẹ́ẹ̀kàwé master wà ń bẹ̀ degree pọ̀ hmm. professional course pọ̀ iṣẹ́ mi wà dẹ́ ń ṣe. Ben, I am the CEO of Oyes Entertainment. Oyes Entertainment is a registered organization. So i'm into photography mo ń ṣe photography. ó oh, yàtọ̀ sí pé ẹ̀ ń kọrin ẹ̀ tún ya fọ́tò ẹ̀ dó ní ṣùgbọ́n kan jíbọn kan ọ̀nà ọ̀nà púpọ̀ ló wọjà àtọ̀dọ̀ tí <laughs> ẹ lè yà mí bẹ́ẹ̀ ṣe wà ẹ lè yà mí mo yẹ dúró bẹ́ẹ̀ wọn àti dúró tán. ẹ máa tún fáyìn gan máa ṣe yín mọ̀. ṣé torí sùn bá ní pé àwọn fẹ́ gbà yín eh. kí ẹ máa jẹ́ professional photographer àwọn ṣé àyè wa. Ah, àkùsọ wàhálà eh? iṣẹ́ Ọlọ́run tẹ̀síwájú. iṣẹ́ Ọlọ́run tẹ̀síwájú torí pé a lè má ọ̀fọ̀ àyìn lówó iṣẹ́ olúwa iná làfẹ́ kẹ́ wá ṣe lọ́dọ̀ wa ẹlẹ́rìn ó dàgbẹ́ máa láì gbèrò díẹ̀ ìrere ṣíṣọ́ọ̀ṣì lẹ dálẹ̀ ibi fọ́ọ̀dù lẹ́lẹ́yìn yá ẹ jẹ́ kí n wò ó hmm. bẹ́ẹ̀ ṣe wà ọkùnrin ni yín àbí ṣé ìyàwó ti wà lé àmú ti níyàwó ẹ máa rí ring lọ́wọ́. oge jí ṣe fẹ́ kí original ni ẹ bàbá ẹ bàbá lọ́wọ́ àti ẹ̀dúpẹ́ ẹ̀jọ̀ àwọn kan jìjọ ń bò ń jò ní hmm. tán ní kan bọ́wọ́ tán ní ká kì mo hmm. pàlù fáwọn hmm. bẹ́ẹ̀ ṣe wà ẹ wo láàárín àwọn òṣèré tíátà ìyàwó yín wà ní wọn wò yẹn o bẹ́ẹ̀ àwọn òṣèré bẹ́ẹ̀ kánípẹ́ ẹ̀ tí níyàwó kánípẹ́ ẹ̀ tí níyàwó láàárín àwọn òṣèré tíátà tójóbìnrin ta ló wù ní tẹ́ pé ó wù débi pé ẹ lè fi ṣaya. Eh, mo ò rí torí pé eh, ọ̀rọ̀ ìgbéyàwó kò ń ṣe nǹkan tó jẹ́ ìmọ̀ èèyàn ọlọ́run nìkan ló yé tí mo ṣe fẹ́yàwó mi gan-an kò yé mi tó sọ pé òun gan máa fẹ́ gan mi lè believe never in my life torí mo ti mọ̀ ti pẹ́ bọ́ mi mo kàn pé lọ́jọ́ kan ní hello ìwọ náà ni máa fẹ́ tó jẹ́ ṣe bẹ̀rẹ̀ náà eh? kò jù bẹ́ẹ̀ lọ mi fẹ́ mọ̀ bí o ti ní relationship bí yọ́nà kò fẹ́ fẹ́ mi tiẹ̀ fẹ́ mọ̀ and within few months a jẹ marry so kò sí long pay and date for long no mo kàn pé ni ẹ ló. ẹ tí ì dáhùn tí mo fẹ́ abẹ́ ti dáhùn ẹ̀ nìkan gbẹ̀ pé láàrin àwọn òṣèré tíátà àbí gbogbo ohun tó fà yẹn kò sí kankan tí ó kàn pé kánípẹ́ ẹ̀ tí fẹ́ yàwó kání ni o pé ó wù yín pé ah, mo lè fi rí ilé ìtajà mo ò rí kò sí. nínú wọn mo ò rí ṣé lè lọ tẹ mo rí wọn dára wọn fine but tó bá sọ̀rọ̀ nípa marriage kò ń ṣe pé ká wo èèyàn lọ fi ń fẹ́ yàwó ó rẹwà ó níwájú lẹ́yìn kan ló fi ń fẹ́ so mo ò mọ̀ wọ́n so i don't really know the kind of life tó ń live tó ṣe ń wọṣọ kọ́ la fẹ́ fẹ́ sílé ó pupa kọ́ ni mo fẹ́ fẹ́ pupa yẹn máa rẹ̀ dànù ẹwà yẹn máa kúrò ń bẹ̀ but nǹkan téèyàn fẹ́ fẹ́ ó yàtọ̀ sí ẹwà tí à ń rí. Tóyìn Oyèsì ọpọlọ yín ò ní jọba ayé yín ò sì ní bàjẹ́ ẹ kọ orin ìfẹ́ kan tẹ́nìkan kò tí ì kọ láyé tíyàwó yín kò tí ì gbòòrè ẹ kàn kọ fún ìyàwó yín nulẹ̀ kó tó di pé mo kó mi ta wa. orin yìí mo ṣe máa compose ẹ báyìí. ìwọ nífẹ̀ mi ìwọ ni màá bá lọ ìwọ nífẹ̀ mi o èṣù oníyàwó o e. ìwọ nífẹ̀ mi ìwọ ni màá bá lọ èṣù oníyàwá o èkùrọ́ èkùrọ́ lálábàkú ẹ̀wà. ìyẹn fún ìyàwó yín. èkùrọ́ lálábàkú ẹ̀wà. fún èmi ńkọ́ o. èkùrọ́ lálábàkú. níbo èkùrọ́ kọ́ mọ́ẹ́mẹ́ lálábàkú ẹ̀kọ́ ni. kẹ́lẹ́ ìmọ̀ jẹ́ ti àwọn ìyàwó wa ńlẹ́ nítorí pé tẹ́ ẹ bá rí tí ojú ọ̀pọ̀lọpọ̀ wa gún régé lórí amóhùnmáwòrán àti lórí àwọn asọ̀rọ̀mágbèsì tẹ́ ń gbọ́ wa yékéyéké ẹ wo ẹ má jà tanra wa jẹ ká gbé òṣùbàdà sáńkátà fáwọn ìyàwó wa nílé ìdíre tí mo máa ń sọ pé kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin kí wọ́n kọrin ìfẹ́ fún ìyàwó wọn torí pé <laughs> tí <laughs> ọ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ báyìí nìgboro rí ẹ jẹ́ kí n tún lọ tọ́jú àlejò mi Oyèwọlé Tóyìn Oyèsì lẹ́ẹ̀kan yìí sí kó tó di pé a tún ká wo abala kan ṣoṣo tó kù lórí ètò yìí kẹtẹ pé mò ń lọ ah ń gbọ́dọ̀ dìde ìjókòó bí iye nì ìmọ̀ dìde o à ń bọ̀. orí ètò bàbá ètò láṣẹwà pẹ̀lú ọláyémíkà babs àtàbàtúbù the great abẹ́rẹ́ orin ẹ̀kọ́ ọmọ bàbá fọgá léèwọ̀ ìjẹsà <laughs> kí ló dé tẹ́ ẹ pẹ́ tẹ́ ẹ tó darapọ̀ mọ́ ètò yìí pátí lè lọ ókè kí nìkan tẹ́ mú bọ̀ láti pátí yẹn pati tẹ lọ yẹn nylon mélòó lẹ fà wọlé ẹ wò ó tẹ bá kó nylon wọlé tẹ ẹ dẹ sọ pé ẹyọ kan tọ́ sí Àtàbàtúbú yẹn ló máa dájà wa lẹ̀ ọ́ because orí tí ilé mi ṣe wà mí báyìí ní ìsìn ẹ̀ morúkọ àlejò mi àlejò mi Oyèwọlé Tóyìn lórúkọ wọn tí wọ́n máa ń pè wọ́n ní Tóyìn òye tí wọ́n dẹ̀ ti sọ nǹkan kan tó pọ̀ wá ẹ̀ tẹ́ pé dè náà ọ̀ n láìkẹ́ jàre bàdà Tóyìn bàdà Tóyìn ah. ayé yóò ní bàjẹ́ ayé yóò ní bàjẹ́ bùrọ̀dá tóyìn bùrọ̀dá tóyìn o mo fẹ́ ká jọ foníṣẹ́ tó láàrin ìṣẹ́jú kan bẹ́ẹ̀ ṣe wáyé bẹ́ẹ̀ ṣe wáyé tọ́lọ́yìn bá gbé yín sí ipò ọlá kan lẹ́nu iṣẹ́ orin pẹ̀lú ibi tá a bórin dé yìí kí lòun àtúnṣe àkọ́kọ́ tẹ máa ṣe nínú iṣẹ́ orin orin mo fẹ́ kẹ́ fi dá mi lóhùn. màá tún kéde ìgbàlà fún àwọn ènìyàn hmm. màá polongo rẹ̀ káàkiri màá wí pé Jésù nìkan lòlúwa. ó túmọ̀ sí wípé orin ìgbàgbọ́ lẹ́yìn ń kọ gospel singer ni ẹ̀yin ń fọrin jíìn rere ni bẹ́ẹ̀ ṣe wá kí ni nǹkan tí àní bá lọ́wọ́ yín láéláé lórí stage yín ayé ń wò yín báyìí ẹ ẹ lè rí mi kí n máa mọtí lórí stage mi tẹ ẹ mọtí. ẹ máa mú lẹ́yìn stage. mi mọtí mi tẹ <laughs> ẹ mú rí. ẹ mú rí. ẹ sọ ẹ lè rí mi kí n mọ ṣe àbí pé kí n wá kóbìnrin wá sórí stage. bẹ̀tẹ̀ máa ń kó wọn níta. <laughs> mi ń ṣe. ẹ ń ṣe. <laughs> ẹ ń ṣe. ẹ bá lọ́wọ́ àwọn ànàbí kan. àdúgbò lọ́wọ́ ọlọ́run ipò wà ní pẹ́yìn abala kan wà lórí ètò ìtàpé ní abala àmì ohun orí ọ̀rọ̀ kí ni dáhùn ṣe ní abala yìí ó ṣeé ṣe káyìn náà ẹ ti jẹ́ olólùfẹ́ ètò yìí ẹ ti máa wo ẹnu ẹlẹ́yìn náà wà lónìí tí èbí olówó nú abala àmì orí ọ̀rọ̀ àwọn èèyàn bíi méjì mẹ́ta ti wà ń kalẹ̀ tó ń fẹ́ fi ìbéèrè ránṣẹ́ sí yín ṣọwọ́ sí yín kẹ́ ẹ bá wọn bu àmì yóò bá jò abala yìí kì í ṣe láti fi tàbùkù ẹnikẹ́ni ẹni tí ó mọ̀ á ẹni tó bá sì mọ̀ àwọn aráalé ó kẹ́kọ̀ọ́ lára irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ṣé ti ṣe tán bẹ́ẹ̀ni sà Mr. Tóyìn ṣé ti ṣe tán bẹ́ẹ̀ni sà ṣé ti ṣe tán mo ti ṣe tán ẹ ti ṣe tán Àtàbàtúbú. nílé agbára lọ́run talẹ́ntì wà mẹ́ẹ̀ kí ni fẹ́ kí àlejò tèmi ó fi àmì sí ọ̀dà. balógun ọlásùnkànmí mo ń sọ̀rọ̀ láti ìkẹjà Àtàbàtúbú ẹ bá wa sọ fún àlejò wa kó bá a fi àmì sórí kọ́kọ́rọ́ alátẹ. kọ́kọ́rọ́ alátẹ. bẹ́ẹ̀ni. mímí re mí re Mm? Mi mi re mi re. Mm? Mi mi re mi re. Kọ́kọ́rọ́ alátẹ̀. Mi mi re mi re. Mi mi re mi re. Mo fún yín ní ọgọ́rin nínú ọgọ́rùn-ún bẹ́ẹ̀ ni ẹ gbà tán kọ́kọ́rọ́ mímímí alátẹ̀ rèmíre mímímí rèmíre kọ́kọ́rọ́ aláàtẹ ẹ̀yìn ní mímí lèmi mímí ń kọ ẹyọ kan oh, hmm. ẹ pàtó ẹ pàtó fúnra yín ẹ pàtó ọdẹ fúnra yín ẹ pàtó fúnra yín ẹ pa ẹ pa mo fún yín ẹ pa mo fún yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé ẹjọ́ mo jèṣà ni o mo jẹ fún yín níyà o. sálẹ̀mì kejì ọlásùnkànmí balógun láti ìkẹjà ṣé tẹ́ bá a dáṣẹ́ ètò ìlọ́sẹ̀ ayé yín ò ní bàjẹ́ àtúmọ̀ àrètí ń jọ mí o ẹnì kejì tó wà ń kí ni tẹ́ fẹ́ kí àlejò Àtàbàtúbú fàmì sí. ó nà. mi ni Ìfẹ́olúwa Ògínní mo ń sọ̀rọ̀ láti ìlú Èkó ní agbègbè Ìkẹjà Àtàbàtúbú ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún àlejò wa kán fàmì sí orí Àmọ̀tẹ́kùn Àmọ̀tẹ́kùn. Àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ ni ìfẹ́ olúwa ọ̀gíní ló ní ẹ bá ń fàmì sí o láti Ìkẹjà. Mr ìfẹ́ olúwa dòdò mi dò hmm? àmọ̀ dòdò tóyìn oyes àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn ni wọ́n sọ o. as in àmọ̀tẹ́kùn. àmọ̀tẹ́kùn dòdò mm-hmm. àmọ̀tẹ́kùn mm. àmọ̀tẹ́kùn. Mm mi dò eh, sílébù mẹ́rin náà ni àmọ̀tẹ́kùn eh, sílébù mẹ́rin ni àmọ̀ dòdò mi dò. ẹ gbà ẹ pàtó fún wa <laughs> àmọ̀tẹ́kùn dòdò mi dò àmọ̀tẹ́kùn fẹ́ni tí ò mọ̀ dòdòmídò ìjàmọ̀tẹ́kùn ni wọ́n àmọ̀tẹ́kùn làwọn wọ́n gbà mí orí ọ̀rọ̀ yìí àmọ́ àmọ́ àmọ̀tẹ́kùn o ìfẹ́ olúwa ògínní láti kẹjà àmọ̀tẹ́kùn dòdòmídò wọ́n gbà tálẹ́ni kẹta kí ni tí ẹ fẹ́ kí àlejò mi ó tún fi àmì sí ó ń dà. dé àsìkò yìí rẹ̀ mi yàn wá orúkọ tèmi ni Michael Ògbéládé ọmọ Olúwaṣọlá ẹ jọ Àtàbàtúbú bàbá ìtọ́ bá wa sọ fáwọn èèyàn wa kán bá wa fàmì sórí orúkọ yìí Tèmítọ́pẹ́ Tèmítọ́pẹ́. Tèmítọ́pẹ́. bẹ́ẹ̀ ni èmi kò wí bẹ́ẹ̀ o Michael Ògúnládé ní wíkẹ́ báyìí fà sí lọ́tẹ̀kọ́ dòdò mi dò hmm? tèmi dò tèmi. Tèmítọ́pẹ́. Tèmítọ́pẹ́ dò tèmi dòdò mi dò tèmi dò. dòdòmídò dòdòmídò náà ni tèmítọ́pẹ́ tèmítọ́pẹ́ dòdòmídò ẹ wojú mi ilé ìwé lẹ sọ pé lọ. ilé ìwé hmm. eh, Èkìtì State University first Èkìtì first degree. àwọn ọmọ olówó lẹ pè ara yín. Iléṣà. ìyá gbogbo ọmọ òun jẹ sáré gbóhùn lẹ́nu mi yín ò yẹ̀sì ò ìtẹ̀mí tó pẹ́ ìdòdò mí dò ó. èmi lọ́mọ olóko olùmú òkun gbàdà nínú àlà igi gẹ́gẹ́ yẹn nídìí ọlọ́gẹ́ àlà lọ́tọ̀ ọmọ mi kò kọ àlà gẹ́ngẹ́ ìtẹ̀mí tó pẹ́ dòdò mí dò ó yé bẹ́ẹ̀ ló ṣe rí. ẹ gbà o ah. tèmi tọ́pẹ́ tó bá dọjọ́ mi eh, ọjọ́ orí dò mí mí mí tèmi tọ́pẹ́ dò mí mí ní tèmi ẹ pàtẹ́wọ́ fátọ́kùn ètò bàbá ètò.